adúpẹ́ fún ọlọ́run ọba òun náà ni ọba tí ń bẹ ká tó máa bẹ yóò sì máa bẹ lópin ìgbà tó ní ká máa bẹ fúngbà díẹ̀ abẹ arọ kí ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọlá àti ọlá àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá anábìwá Muhammad àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo mùsùlùmí títí di ọjọ́ ògbóǹda lùkìyàmù èyí tí à ń fi ránra wa létí ní òní òun náà ni ká dúó gbọ́n lórí ẹ̀sìn Islam ká dúó ká dúó gbọ́n Kamaya má kamaya sọ́tún ká má yà sósì ká lọ tààrà o là ń pè ní istikama ọlọ́run ọba tí ó la rẹ̀ ga olópọ̀ òjíṣẹ́ ńlá muhammad sàlám ní àṣẹ pé ní kó dúró gbẹ́yìn bákan náà àwọn òjíṣẹ́ tí wọ́n ti wá kó tó kàn náà wọ́n ní kí ni. mọ́wáyìn islam yìí o lẹ̀sìn tí ó là ọ́ kí wá jẹ́ pé ní kó lórí ahán lórí ahán rárá tó o innal ladhina qalu rabbuna Allah summa istaqamu wọ́n wá dúró gbọ́n kan dúró wọn ò mí sọ́tún wọn ò mí sọ́sì wọn ò sì bẹ̀rù ọlọ́run ni àásọ màláìka kalẹ̀ ẹlẹ́fọ̀ wọn tí wọ́n máa tọ́ wọn ma àwọn màláìka tá a sọ kalẹ̀ wọn máa sọ wọn wọn sọ wọn nílé ayé wọn sọ wọn lásìkò kú wọn sọ wọn ní sàárè wọn sọ wọn ní ọjọ́ ògbéǹdàlùkìyàmọ̀ ìtẹ̀nsẹ̀ àtọ́pọ̀ jù ní pé ní àdúró dede àdúró gbọ́n lórí kátẹ̀lé alukur'an àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni musiba tó bá wa tá a bá ilé dúró kò sí ntọ́lọ́ òní sọ̀kalẹ̀ fún wa lóore alẹ́ ayé àtọ̀run aásìkí ń bẹ́ ń lu yìí ọlọ́run ti sáásìkí fún lu yìí àìdúró wa ìlọ́fà nu ìjẹ̀gbọ́n káwa nu ebi káwa nu àìní káwa nu à ń pa àwọn ń pa àwọn èèyàn lásán láì nítumọ̀ àìdúró dédé àwọn olórí ò ṣàánú àwọn atálíkà náà ààyè ẹsẹ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ tó tóbi ẹ̀ṣẹ̀ tí ò ṣe sọ fún pé mùsùlùmí ń ṣe gbogbo rẹ̀ ló wà lọ́wọ́ wa torí náà nínú àbáyọ ní istikama ntɔlɔn ba ni a se ka se ntɔ ma se ka jina si tɛfɛ tɛfɛ ẹ ye musulumi ẹ jẹ́ àmàdájú pé ní tá a bá ilé se tá a bá ilé dúró gbẹ̀yìn wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni oríṣiríṣi ni ó máa jáde ẹ má máa ké lórí àwọn olórí nìkan ntọ́ àlọ́wọ́ àwọn olómi ìwájú tàn olórí lọ òótọ́ ni àwọn olórí ẹ̀ wọ̀n gbogbo nǹkan kan wọ́n nǹkan wọ́n nǹkan ìjẹ́ ta òní owó epo tún wọ́n tún fowó epo kún epo epo tá a nílẹ̀lẹ̀ ti ń sàn epo tá a tún lẹ́ni tó tún dálé epo ńlá lẹ́rẹ̀ lẹ́kọ̀ọ́ Dangote mbẹ́mbẹ́ tó dálé rẹ̀ ó yẹ kí nǹkan máa wálẹ̀ ní kì í ṣe kó máa lo òkè sí tá a bá lọ́pọlọ tá a bá ń lò ṣe wá rí n tó lè sọ ògùn tá a wáyé ìníká dúró gbọ́n ká má bẹ̀rù ká máa ṣe ń tó tọ́ àti ń tó yẹ ká ṣàdúrà ká pé ọlọ́run ọba yóò dá lóhùn ká wá páyà rẹ̀ anabi musa àti àti anabi harun wọ́n pàdé àwọn olórí àwọn olórí tí wọ́n burú láyé tí ò sí wọn òun náà ní firaun ó pa àwọn èèyàn kárí ó ní àwọn èèyàn lá lásìkò firaun wàhálà náà pọ̀ ó bu aya kò sí kó kò sí ká kò síbi tó lọ agbára ń bẹ lọ firaun ó ní èmi ni ọlọ́run wa tí mo dá yín ìǹtẹ́ mẹ́ni kẹtọ́ ẹ kẹjẹ́ sì fún lẹ́yìn èmi fìràwọn ní sọ́bà sẹ́mọ́n tọ́sọ̀ ogun rẹ̀ ìsìkáàmà Musa ẹnìkan tó lé ní ó lé ó sì láyà ó ní ìwọ ọlọ́run wọ́n lọ fún fìràwọn níjọba wọ́n lọ fún ní dúkìá wọ́n lọ fún lọ́wọ́ wọ́n fún lẹ́sọ̀ọ́ wọ́n fún gbogbo tí ń lò tí ń fi wá jẹ wá wọn ọlọ́run ọba dásẹ̀rí àfún lójú wa ànábì musa ló ṣàdúrà yìí ọlọ́run sì gbàdúrà náà ọlọ́run sọ fún ànábì musa pé ní ndí ìfẹ́ lọ́dọ̀ yín ẹ̀dùn ọ̀dọ́gbàdọ́gba wà àti àárù kad ujiba da'watukuma fastaqima àti gbàdúrà yín àdúrà yín lórí firaun ó ti gbà ó ti gbà májèmá tó kù fastaqima ẹ dúró déédéé ẹ dúró dọ́gba wàlá tẹ̀tẹ̀bi ani sabila alladhina la ya'lamun ẹ má tẹ̀lé ẹ má tẹ̀lé wa Fir'aun àtàtẹ̀ wà lẹ́yìn rẹ̀ ńgbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ Ọlọ́run dáṣẹ́ dá fún Fir'aun gbogbo agbára rẹ̀ irọ́ nípa ànáyì Musa àtàwọn èèyàn rẹ̀ wọ́n wọnú wọ́n wọnú odò kọjá Fir'aun náà wọ bẹ ọlọ́ọ̀ba gbogbo wọn pátápátá ní ẹrù nínú omi náà ọ̀ọ́lẹ́lẹ́fù Fir'aun náà mọ́ nísìn àfitọ́ bá lọ Mísírà ìjọba rẹ̀ ti parí ẹ̀yin tẹ̀ wá lórí ìjọba ẹ ṣe pẹ̀lẹ́ ẹ ṣe pẹ̀lẹ́ ẹ ṣe pẹ̀lẹ́ ẹ ṣàánú àwọn èèyàn bẹ́ẹ̀ bá ṣàánú àwọn èèyàn ọlọ́wọ́ bá yín sùn kò ní sùn láíláí ìsìkámà ó pàtàkì fún wa ní Nàìjíríà lónìí ó pàtàkì tó pọ̀ eléyìí ló fà á tí sàbí ńlá kan fi bí òjíṣẹ́ ńlá Muhammad ìnáladí iná kárọ̀ ọ̀rọ̀ kúlọ̀ ńlá súnmọ̀ sàkákó wọ́n wá nǹkan fún Islam tí ní ibi ẹnì kankan tí ìbá dúró wọn ò misọ́tún wọn ò misọ́sí. kò lè fi islami kawulẹ̀ ní la asalu anu ahada bẹ́ẹ̀ a sọ malayika kan. anabi sallallahu alaihi wa sallam dalo ó ní kul amantu billah sumastaqim kọ́ ni ọlọ́run olọba tí ń sin onìkan kò lórogún yìí sì máa tẹ̀lé òfin ọlọ́run ọba inni fastaqim fastaqim ntọ́lẹ̀ làá ní sìn ká dúró ká máa ṣe ntọ́tọ́ àti ntọ́yẹ àárí ntọ́ ṣẹlẹ̀ à ń bí ọlọ́run tí ọlá rẹ̀ ga kó má ṣàìfọ́ kan wà balẹ̀ nínú nàìjíríà yìí àti gbogbo àwọn ẹni mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ àmín